Ah, ọlọ́mọṣà fún alágbọ̀nyẹ rẹ̀ wọ́n lẹ́yìn nìkan ní àwọn ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò kan ni àwọn mọ́ṣáláṣí tí wọ́n ń bẹ́ẹ̀ oríṣiríṣi ní ibi tí wọ́n kọjú sí àbí bí báwo làwọn ṣe lè mọ kíbla eh, ó rọrùn dáadáa ọlọ́mọṣà kálukú wa náà lọ́rùn eh, ẹni tí ok eh, tá a bá fẹ́ mọ kíbla àdúgbò ibi tá a bá wà ẹ jẹ́ ká lọ ṣàkíyèsí ibi tí kíní DSTV kíní ní DSTV dish báyẹn ẹ já lọ wo ńbo ló kọjú sí ládùúgbò wa ká lọ wo kíní jàmọ́ ibi tó bá kọjú sí ní àdúgbò wa ibi tó bá kọjú sí yẹn ibẹ̀ ní kíní ibẹ̀ ní kíbla ibẹ̀ náà ni ká máa dájú kọtí rùn ẹjá wá pàkíyèsí wa tá a bá wà ládùúgbò kan tí kíbla mọ́ṣáláṣí ibẹ̀ bá ń yàtọ̀tọ̀ síra wọn méjì ni ìmọ̀ kó ṣe pé àwọn mọ́ṣáláṣí kan ṣe mistake wọn kọjú síbi tó yẹ kí wọ́n kọjú sí ká wo èwo ló kọjú síbi tó yẹ kó wà ẹni tó àwọn tó bá kọjú sí right direction àwọn làá mọ̀ ọ́ tẹ̀lé láti fi kírun pẹ̀lú ká tún lọ wo kíní tí aṣọ lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì ó ní pé ta tún máa fi mọ̀ àmì tó lè ṣẹlẹ̀ tí máa ṣí bá yàtọ̀ tó ṣera wọn ni pé ó lè jẹ́ gbogbo wọn ò ṣe mistake àdúgbò tá a wà tẹ́rí ilẹ̀ tá ń wò yìí àwọn alákànmọ́ wò pé ilẹ̀ lọ ṣàlàlù irọ́ o bí ká lu tí ilẹ̀ dájú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣọ àdúgbò wa tá a bá wà ń gbà míì àwa kan lè rò pé a ṣe ní bẹ́ẹ̀ náà ni a lè rò pé bẹ́ẹ̀ ni kíbla àwọn ó dẹ̀ yàtọ̀tọ̀ kíbla àwọn yóò ṣe kí ni yóò yàtọ̀tọ̀ mo ti ní experience méjì kan lórí kí n wí àdúgbò wa kan bẹ ní àwọn tó bá ń gbá àdúgbò yóò mọ̀ mọ́ tí n wí nígbà mo fi ń gbé kókà ní sùúrù lérè lórí lé mbẹ́ọ̀ a ń pè nìkan ní kókà bridge kànáà kan wá kọjá kànáà yẹn ló la sùúrù lérè àti orílẹ̀ bí a ti rọra sọ́bà wọn kẹwàárí tẹ́ ẹ bá ti sọdá kàná àyẹ̀ báyìí kíbla àwọn ń bẹ ọ̀tọ̀ níbi tó lọ tẹ́ bá lè ti sọdá kàná tẹ́ bá dẹ̀ wà ní ẹ̀gbẹ́ bíi kíbla àwọn ń bẹ ọ̀tọ̀ níbi tó lọ ẹ̀ sì mọ owó láyé náà kọ́ báyìí nítorí làyín láàrin náà nù ìkànnì ẹlẹ́ẹ̀kejì àdúgbò wa ń bí gẹ́gẹ́gẹ́gẹ́ fúnra rẹ̀ náà tá a bá wo kíbla tó wà ní inú ibi táwa yìí gbọ́dọ̀ ti kọjú lọ igun báyìí ayé ẹ̀kọ́ tá a bá dé ẹ kí lórúkọ ẹ àṣọ́rùsùn náà níbi ọlọ́gbùn bẹ̀rù ọlọ́gbùn níbo ni kíbla bẹ́ lọ òun lọ báyìí ẹ̀rí eléyìí lọ báyìí eléyìí lọ báyìí ládùúgbò wa kan náà ẹ pé tí èèyàn bá tá bá fèrò yà yìí à ń gbọ́n bẹ̀rù àdúgbò kan náà dẹ̀ ni ìyẹn ni pé àyọ akọwá kí ẹ̀kan wá kó dá àdúgbò yìí nìsù kó wá di pé àwọn náà láti mọ́ṣáláṣí náà ṣe ń bẹ̀ ó kọjú báyìí láti tún kọ́ ilé ó kọjú báyìí ah sáyẹn ni yóò mọ tán ṣe ni ìwà bá àdúgbò dẹ̀ ṣe rí ló determine bí kíbla dẹ̀ ṣe rí so ìdí nìyẹn ayúwa agbègbè yìí ẹ jẹ́ ká máa farabalẹ̀ dáadáa tàbá ti ń dírú agbègbè báyìí so ká rí pa wádìí ẹ̀ dáadáa nínú tá a tún lè máa wò ó jẹ́ pẹ́ni tó sọ yìí òun ṣe mùsùlùmí but experience náà ló fi sọ àwọn alfáàdà rí pé bẹ́ẹ̀ náà lórí tó bá dásìkò àṣírí tágo mẹ́rin bá ti lù ẹ wo ibi tí bòjì bá dájú kọ ọ̀nà ibẹ̀ ní kíni ọ̀nà ibẹ̀ ní kíbla ọ̀nà ibi tí bòjì tó bá tó bá dájú kọ lẹ́yìn láti bí aago mẹ́rin wálẹ̀ kọ́lọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ Allahu ta'ala àlọ́ ẹ̀rọ ní kí ni wíwá kíblà aslu wíwá kíblà ni pé kàábà la fẹ́ wá kí la pé jọmọ kàábà ni àfẹ́ wa ìpìlẹ̀ gangan nu ṣòun tó wá kù ni pé méǹsì wo là á wà á lò fi mọ bo ni kàáfà wà ládùúgbò tiwa afẹ́ kírun ládùúgbò yìí aṣọ ni pé nǹkan pè ní kíblá òní ẹ̀ dájú kọ kàábà ìtàlù kùránì sọ fún wa ni <clears throat> tọ́ awáfẹ́ dájú kọ kàábà míǹsì wo là á wà á fi dájú kọ akọ kàábà ìgbàdánilẹ́bù wa Muhammad sallallahu alayhi wa sallam tá anábì ń bẹ ní Medina anábì ní bayna al-mashriqi wal-maghribi kíni qibla ó ní láàrin mashriq àti maghrib ibẹ̀ ní qibla náà mẹ́ tó bá wà ní ààyè tí irú po tí wọn náà bá wà bẹ́ẹ̀ ni ó tẹ̀lé hadithi so ẹni tí ò bá tẹ̀lé ó lè jẹ́ mashriq tá nábì sọ gan ní qibla tiẹ̀ ó yà bí òye ìtú ìdí nìyẹn ló fi pé ìlú kọ̀ọ̀kan tá a bá wà ń tá a gbọ́dọ̀ fẹ́ wá ni pé a fẹ́ mọ bo ní káàbà wà so àwọn míì oríṣiríṣi òní gbogbo tá a wá ń kalẹ̀ so àwọn míì ìràwọ̀ amọ́bìràwọ̀ wo káàbà amọ́bìràwọ̀ wo kíblà ẹni bá nímọ̀ nípa ẹ̀ ọba ní ìràwọ̀ bí mẹ́ta kan máa ń bẹ lójú sánmà báyìí pé ìkan ni ó máa jẹ́ ìmáàmù wọn àwọn méjì ó wá tò sẹ́yìn rẹ̀ pé ìkan tó jẹ́ ìmáàmù wọn níbi tó bá dájú ibẹ̀ ní kíblà àákàbẹ̀ nù tíra àmọ́ yá wá tòkó kalẹ̀ ká máa náwó pé ìràwọ̀ ó rè ní ojú sánmà tó yá sí ibà tó túmọ̀ pé àwọn míǹsì ó pọ̀ so bí ọ̀làjú bá bàbá ṣe ń discover ẹ̀ òun náà láti mọ̀ mọ́ àwọn fóònù wa tá ń lò yìí nìsín àwọn kíbla finder ti wà ń bẹ̀ ìmí níbi internet ìmí ò níbi internet so tó bá ti gbé kalẹ̀ á fún direction kíbla ìwọ náà ni wá gbìyànjú kó download application bíi mẹ́rin márùn-ún mẹ́fà ok wàá máa wo gbogbo ẹ̀ náà sí ara wọn lè mọ̀ pé ah, ó dà pé eléyìí láàrin gbogbo wọn kí ni tiẹ̀ kò fẹ́ jọra wọn then a tún lè wo náà manually ó ní kíní kan tó máa ń ṣe báyìí wọ́n máa ń lẹ mára àwọn ọ̀tẹ́ kírun kọ̀ọ̀kan so ó ti ní manual tó bá dé irú àwọn tó jẹ́ náà tí wáyé pé Lagos state eh, kí ló pẹ́ Ọ̀yọ́ state Ìbàdàn láàrin báyìí sí ní òbí nílẹ̀ jẹ́ àkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní nọ́mbà nọ́mbà tí kálukú máa wò ó ti wà ń bẹ̀ tó bá wà ní Lagos Ìbàdàn kò sí oògùn bẹ̀ but nǹkan tó fún Ìbàdàn òun náà ló fún Lagos ẹ kàn rárá gbé ẹjẹ́ tí nọ́mbà yẹn kó mọ lọ sí three twenty manual ni ẹ bá ti gbé kalẹ̀ báyìí ẹ kàn mọ yí kinní yẹn tí ó fi dé bíi nọ́mbà náà tó bá ti débẹ̀ báyìí ibẹ̀ ni kíbla yín wọ́n máa ń ṣe kíní ẹ̀rọ gbóró báyìí wọ́n máa ṣe kíní igun sí báyìí wọ́n máa ń lè mára primax manua kan wá máa ń bá wa manua yẹn gbogbo country ló ti wà ńbẹ̀ state wà ńbẹ̀ wọ́n dẹ̀ ti fi gbogbo ẹ̀sìn ìyẹn kan ní wàá kàn mọ́ ṣọ́ sọ́gbó kíní iná lèyàn máa lò papọ̀ tó bá lo eléyìí tó lo application tó lo eh, bòjì tá a lẹ́ẹ̀kan yẹn náà níbi tí bòjì bá kọrí sí níbi asset tó tún lo bo ní kíní díìsì dstv níbo ló kọjú sí ìgbà tó bá fi lo gbogbo ẹ̀ wà á padà di pé direction kan oníkíni onígbogbo ẹ̀ fún ọ ìyẹn lè yọ́ fi mọ́ mọ́ kìbìlà àwọn bàbá náà tẹ̀sí mọ́ ṣàlàyé òrùn táwọn àgbà kan báyìí náà pé níbo lòrùn dájú kọ ẹ̀rọ gbé òrùn sí ẹgbẹ́ ọ̀tún díẹ̀ àwọn àbáhùn nígbà míì àwọn míì tiẹ̀ ní ẹ dájú kọ òrùn gangan àwọn míì ní ẹ̀rọ gbé sẹ́gbẹ́ ọ̀tún díẹ̀ tó gba àwọn eléyìí àlàyé ni in tó jẹ́ kókó tó jẹ́ pìlẹ̀ gangan ni pé àníká dájú wa kọ́ kìbìlà mo rò gbọ́dọ̀ mi yí báyìí sọ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. ìmáàmù tí bá ti ń tẹ yẹpẹ wọ́n ṣe kí ni wọ́n kírun lẹ́yìn rẹ̀ o àbá tí bá ń tẹ yẹpẹ wọ́n ṣe kí ni wọ́n kírun lẹ́yìn rẹ̀ o má sọnù rẹ̀ nu o mọ́ṣáláṣí tí ò bá wa kọjú sí kíblà àyè máa sáré bì sáìdì tá à ní kírun bẹ̀ mọ́ ẹjẹ́ á pe jọ̀mọ́ bẹ̀ ká pe ìmáàmù bẹ̀ mọ́ṣáláṣí yóò kọjú sí kíblà ká fúnra wa ìwọ kò yé ṣe pé njẹ́ ò wá kù ní kẹ́ wú gbogbo mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ò kọjú sí kíbla ẹ fi mọ́ṣáláṣí lẹ̀ bó ṣe wà ẹ̀yin èèyàn nú bẹ̀ ẹ̀yin ṣe kí ni ẹ kọjú sí kíbla àríwá àdógó tó bá ẹ kàn yẹ̀ nínú mọ́ṣáláṣí ni kálukú ó sì kọjú síbi tó sí àmọ́ àwọn ìfẹ́nú àti ẹ̀ bá ń ṣe ní ìwọ wà ní dé kọ yí padà àbí míì náà ẹlòmíì tó observe kí mọ́sálásí kò kọjú kíbla òun náà ní ní presentation tí kò dá àgbékalẹ̀ àgbékalẹ̀ dẹ̀ mátà gan ẹ má ní tòkó tẹ̀fsíìrù lánàá gbàtà nàbí Ibrahim alayhi salatu wasalam tó bẹ́ sọ ọmọ rẹ̀ pọ́lọ̀ ní pa ọlọ́ni dúnbù rẹ̀ tẹ́lẹ̀ kò gbélẹ̀ ah yóò sábà wà ní ònífà ó lè sá ṣùgbọ́n ọ̀rọ̀ ló gbàgbé kalẹ̀ ó àrọ́ fílmọ̀ náà mi a ní àdùbá òkú àní mo rí lójú àlá pé mo ń dúnbù rẹ̀ mo rí lójú àlá pé mo ń dúnbù rẹ̀ ọmọ ti gbọ́n tó ń sọ yìí tó rà nẹ́bí ọlọ́run náà ó ti mọ̀ túmọ̀ tí bàbá òun ti sọ kọ́lọ́ ọmọ ṣáà ṣàánú wa kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀.